orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ pẹ́ lórí ọ̀fẹ́ Olódùmarè gẹ́gẹ́ bí mo ti máa ń sọ oríṣiríṣi iṣẹ́ síta tí àwọn èèyàn sì ń gbìyànjú ẹ̀ tí ọ̀pọ̀ èèyàn sì ń pè wípé ó ń bà wọ́n lára mu ẹ ò torí Elédùmarè òun tó dá gbogbo wa àdúrà tí mo kàn máa tí mò ń gbà ní wípé gbogbo ìgbà kí ìgbà èyí tí a bá máa gbìyànjú ọ̀kan tàbí méjì lára inú àwọn iṣẹ́ yìí Elédùmarè yóò ṣe ní èyí tí yóò máa bá wa lára mu débi pé àwa náà máa dúpẹ́ àwa náà sì máa yin Ọlọ́run ọba torí pé ẹnikẹ́ni tí bá ń tẹ̀ wájú tí ò bá dúró òní máa débi tí ń lọ bí èèyàn bá dúró tó pé mo ti ṣubú lélẹ̀ yìí mi ò ní tẹ̀ wájú mọ́ ìgbà tó bá máa fi lajú ó máa rọ́pò èèyàn wájú ẹ̀ táwọn náà ti ṣubú rí ṣùgbọ́n tí wọ́n padà tẹ̀ wájú kò sẹ́dá tí èèyàn nílà kọjá torí náà má dúró má dúró má sinmi ẹ ń múra Elédùmarè á sì gbàdúrà gbogbo wa iṣẹ́ tí mo fẹ́ fi síta lákòókò yìí mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ dáadáa ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé á dùn mọ́ mi tí abá tó bá yé wa yékéyéké torí pé ó máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn donírọ́ òun náà là ń pè ní àìsàn gonorrhea àìsàn àtọ̀sí ìbáàsàtọ̀sí ẹlẹ́gbẹ̀ẹ́ àbátọ̀sí ẹlẹ́jẹ̀ẹ́ àbí àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ èyí tí máa jẹ́yìn èyí tí èjì kéèyàn rí tọ̀tọ̀ ni tàbí ọ̀nà yòówù tó fi ń dààmú ẹ̀dá nígbà míì á wú sí ojú ara gbòǹgbò báyìí oríṣiríṣi ọ̀nà tó wù kó jẹ́ mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ dáadáa ohun kan tá a lè lò sí òní mo fẹ́ sọ yìí ṣùgbọ́n ní bá a ṣe ṣe kò lè yé wa dáadáa àti wípé ẹ máa gbọ́ tí ẹnìkan bá ní fàpẹ̀rẹ̀ tọkọ bá ní tàbí tóbìnrin bá látọ̀sí lára tí ọkùnrin tọ́jú ara tiẹ̀ tára ọkùnrin wà dáadáa tí ò sátọ̀sí lára tiẹ̀ tó bá tún ti kọlu obìnrin tó látọ̀sí yóò tún ràn o yóò tún ràn o ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkùnrin ń tọ́jú ara rẹ̀ obìnrin náà ń tọ́jú ara rẹ̀ èèyàn méjèèjì ń tọ́jú ara wọn ìgbàhùn o ni wọ́n lè ṣẹ́gun rẹ̀ o ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ẹnìkan ló ń tọ́jú ara ẹ̀ tẹ́nìkejì ò tọ́jú ara ẹ̀ yóò fa ìdènà díẹ̀ lọ́nà kàbí ọ̀nà míì tí kinní yẹn ò fi ní tètè kúrò lágọ̀ ara nítorí wípé bí ṣe ń kúrò lágọ̀ ara ọkùnrin obìnrin ó máa dá padà sí tàbí bí ṣe ń kúrò lágọ̀ ara obìnrin ọkùnrin ó tún máa dá padà sí ṣùgbọ́n tí àwọn méjèèjì bá lè tọ́jú ara wọn ẹ̀ẹ́ tọkọ mú àgbọn tíyàwó náà mú àwọn méjèèjì ọjọ́ ní òmìnira tí ọkùnrin bá ti mú tóbi mú àwọn méjèèjì ó rẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ nìkan ló ń tọ́jú ara rẹ̀ kínní kò ní fi ẹni náà sílẹ̀ o a kàn mọ́ sọ àwọn nǹkan tẹ́ ẹ bá ń lò dìrọ̀ ni torí náà mo fẹ́ fi iṣẹ́ ìsìta pé ìgbàkúùgbà tá a bá ti fẹ́ ṣe é tàbí tá a bá rẹni tó ń dà láàmú àwọn nǹkan tá a lọ wá nì láti ṣẹ́gun àwọn nǹkan tá a pè ní àtọ̀sí ọ̀nà yòówù tí ìbá gbà kó jẹ́ á wá egbò àsùnwọ̀n egbò àsùnwọ̀n àti ewé rẹ̀ egbò àsùnwọ̀n àti ewé rẹ̀ á wá ewé tàgìrì ewé tagiri náà á wò náà á atori ewé àtòrì ewé àtòrì á náà á ewé bọ̀ọ̀nì ewé bọ̀ọ̀nì á náà á ewé bàbà ẹ̀gì bàbà á ewé tiẹ̀ náà lẹ́yìn náà á hmm, ẹ̀wò a ní kiri àdé fún omi rẹ̀ á tó ń tukí náà láàgé wẹ́lẹ́wẹ́lẹ́ sí inú rẹ̀ lẹ́yìn náà á wá àlùbọ́sà eléwé àlùbọ́sà eléwé á náà lẹ́yìn náà á wá bàrà á gé bàrà wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ sínú rẹ̀ á wá bákà kìnnì kan bẹ tá à pè bákà náà ẹ̀rù àwọn kánà á tún dà sí i lẹ́yìn náà á wà àtàlẹ̀ lẹ́yìn àtàlẹ̀ á wà ayù lẹ́yìn ayù láwà wá kànbílálà tàbá ti wá fi kànbílálà díẹ̀ náà sí i á wà sẹ́ẹ̀ wá iyọ̀ iyọ̀ ti ṣe ibẹ̀ náà ni á wà dà díẹ̀ sí i sẹ́ẹ̀rí gbogbo nǹkan tá a kó yìí ọ̀nà méjì lèèyàn fẹ́ lò tí ó bá wù wá a lè ṣe é lágbo ká fi omi dùn sí èyí ni omi ògì èyí tí wọ́n ṣẹ́ tán tó wà lórí ẹ̀ ká fi ṣe é tá a bá wá sọ pé àtún fẹ́ fìyàn sí èyí tá a bá fi sí báyìí àmọ́ bu kọ́ọ̀pù kan mu láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ni kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lásán kọ́ọ̀pù kan lálẹ́ tá a bá ráyè lọ́sàn kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ bá a ṣe ṣe tẹ́lẹ̀ yàn náà tá a bá tún fẹ́ tẹ̀ wájú tó bá jẹ́ pé a wá fẹ́ fi omi òrombó kì í a jẹ́ pé nínú kíkan ní ọ̀wà bíi kí ọ̀dà á wà domi òrombó sí i ẹ̀wò tá a bá domi òrombó sí i á wà máa fi yí ọmọ láàárọ̀ àti lálẹ́ ṣùgbọ́n ìyún á lè láti máa tọ́jú ẹ̀ dáadáa kó má tètè bàjẹ́ ẹ ẹ àlè máa wọ́ọ̀mù ẹ̀ ká máa gbé kìnyẹn sínú omi gbóná kó máa wọ́ọ̀mù kó má tètè bàjẹ́ lẹ́yìn ìyún tá a bá wá fẹ́ sí báwọn a lè rọ́ṣìbì kan ká wá da ọtí sí i ẹni jìn ẹni ọtí tá a bá fẹ́ ẹ̀já wá dà sí i gbogbo ọtí tó wù tá a mọ̀ pé ó jẹ́ dry gin àwọn gin bíi simran lọ́ọ̀dù gbogbo kata ká tá a bá ti wù wá ẹ̀já dà sí i ẹ̀já fi rẹ́ tó bá ti tójọ́ kejì ẹja màmú pẹ̀lú ògo tọ́lọ́run gbogbo tí ń ṣe kòkòrò àtọ̀sí nínú ẹ̀jẹ̀ ni o nínú kíbi tó wọ̀ wá ni èèyàn á tọ̀ dànù téèyàn bá ti tọ̀ dànù àlàáfíà dènà ṣùgbọ́n ẹ má gbàgbé wípé mo ní wípé tí ẹnìkan bá tọ́jú ara rẹ̀ tẹ́nìkejì ò tọ́jú ara rẹ̀ yóò máa reduce ni kò ní lọ tán o á máa reduce ni kò ní lọ tán o ṣùgbọ́n téèyàn méjèèjì bá tọ́jú ara wọn àbùṣebùṣe Elédùà yóò jọ bá wa lára mu gbogbo àkígbà tá a bá lò tá a bá ṣe é a máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè yóò ṣe é ṣe o ojú ò ní tì wá ó dàbọ̀.